kí ni ọba orin Saheed Òṣùpá lọ ṣe ní Afrexata Film Village Resort tí àwọn èèyàn fi ń hó gèè lọ́tún lọ́sì bí ìgbà tí kábíyèsí wọ̀lú ẹ̀wẹ́ lóòótọ́ ni ọba orin ni kábíyèsí ìlú orin fújì náà ni abájọ táwọn èèyàn lọ́tún lọ́sì ẹ̀ tí wọ́n pariwo tí wọ́n tẹ́wọ́ gbà á bí ẹni pé ó ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ ọba ẹ̀kú mọ̀ pé Saheed Òṣùpá náà ń lọ ilẹ̀ ọba bó ṣe wọ́n náà ni àkíyèsí kan wá wà tó ṣeé ṣe kẹ́ má ì tí ì rí nípa Saheed Òṣùpá nígbà tẹ́ ẹ bá wo fọ́nrán yìí ó ṣeé ṣe kí n dárúkọ kí n sọ àkíyèsí náà má ṣàlàyé ẹ̀ fún yín ẹ ṣó láti jẹ́ pé Saheed Òṣùpá yóò kópa nínú fíìmù tuntun kan ẹ tí wọ́n ń pè ní Tìfàṣẹ ṣe kúkú mọ̀ pé Saheed Òṣùpá kì í ṣe àjòjì Eh, bó bá ti di pé ká ṣe fíìmù eh, ká jẹ́ òṣèré ní Nollywood eh, bó ṣe morin kọ dáadáa tí àwọn èèyàn kórin ẹ̀ jẹ tí wọ́n ń sọ̀rọ̀ orin ẹ̀ dáadáa tó ń kọ́yàn lọ́gbọ́n bẹ́ẹ̀ náà ló ṣe tún mọ fíìmù ṣe tó ń ṣe tó ń kópa lóríṣìíríṣìí nínú film industry kí ló ṣẹlẹ̀ gan-an nígbà tí ọba orin Saheed Òṣùpá wọ abúlé tí wọ́n ti ń ṣe fíìmù tí Ibrahim Chata tẹ́wọ́ gbà eh tí Ibrahim Chata gbà á lálejò kí ló ṣẹlẹ̀ gan níbẹ̀ fúnra yín ẹ wò fọ́nrán yìí kẹsàn ohun tẹ́ ẹ rí fún mi. Welcome to CrossBlog XTV. Remember to like, share, and follow us bàtúrè ni yàmà ni ẹ máa yà. màá sọ wọ́n tí mo máa rà. àdá. máìkà fún mi sọ wọ́n tí mo máa rà. ẹ kárí bá a lọ. ọmọ ti sọ ti sọ ìyá bàbá ti àlọ́ báyìí. ẹ má lọ ẹ má lọ. ṣe ń gbọ́ báwọn èèyàn ṣe ń wó lọ́tún tó ń wó lọ́sì ẹ̀tí ni wọ́n dùn láti rí ọba orin láàrin wọn. tíìmù ẹ̀bẹ̀ ṣe pẹ̀lú gbogbo ìrìn àjò tẹ́ ẹ rí tí òṣùpá rìn nínú fọ́nrán yìí ní village resort yìí ní film village resort yẹn ẹ ó ti rí i pé yágíyágí báyìí lára ọba orin yá bó tiẹ̀ jẹ́ pé ó jọ pé Sàrìdọ̀mpí ó ń tẹ̀rìn bákanbákan bóyá nǹkan kan ṣẹlẹ̀ ńgbà kan bóyá ńgbà tá a bá fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n á ṣàlàyé fún wa ìdí tí wọ́n fi ń tẹsẹ̀ rìn díẹ̀díẹ̀ ṣe mọ̀ pé kò sí béèyàn ṣe máa wà láyé yìí tí ò ní ní ìrírí kan ẹ tó mú nǹkan kan òun náà máa ń sọ wípé ẹ ojú àgbà tó jìn ẹ ìrírí ló fà á ẹ kókókó báyìí lára ọ̀tá ẹ Saheed Òṣùpá lé o ẹni tá rẹ ò bá yá o máa lè kọrin kó tún máa ṣe fíìmù o kí lè ròyìn ẹ nípa báwọn èèyàn ṣe tẹ́wọ́ gba Saheed Òṣùpá lọ́tún lọ́sì àfi bí ọmọ tuntun ẹ pàápàá níbi tí wọ́n ti ń ṣe fíìmù yìí àti bóun náà ṣe ń bá àwọn èèyàn ṣe ẹ ẹ ti rí lóríṣiríṣi fọ́nrán níbi bó ṣe ń bá àwọn èèyàn dọ̀wẹ́kẹ̀ olórin wo lẹ́tún rò pé ó jẹ́ ìtẹ́wọ́gbà ní film industry bíi ti òṣùpá báyẹn drop comment in remember to like share and follow us thanks for watching.